nínú mi láàárọ̀ yìí fọwọ́ tọ́ ọkàn mi jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ní ipa nínú ọkàn mi jẹ́ kó ní ipa nínú ayé mi Jésù Olúwa wa praise the Lord praise the Lord praise the living Jesus. Hallelujah mo kí wa wípé a káàbọ̀ sí iwájú ọlọ́run lówùúrọ̀ yìí lórúkọ jésù oore ọ̀fẹ́ tí a ó fi máa wá síwájú olúwa ọlọ́run yóò máa fi fún wa a ti ṣe ìsinmi ti ọ̀pẹ ti ọdún yìí lórúkọ jésù a ó ṣe títí ọdún tó ń bọ̀ ìbéèrè mi ni wípé ṣé a ti ẹ̀ mọ̀túmọ̀ ìsinmi ọ̀pẹ gan ṣé a mọ̀túmọ̀ ìsinmi ọ̀pẹ àwa tá a ti ń ṣe látọdún tí ó ti pẹ́ àwa tá a ṣẹ̀ ń ṣe bóyá bí àná àwa tá a bẹ̀rẹ̀ rẹ̀ lónìí tí a mọ̀ túmọ̀ rẹ̀ gbogbo bí bàbá ṣe ń já ìmọ̀ ọ̀pẹ síbí tí wọ́n ń já síwájú chọ́ọ̀chì ẹlòmíì lè máa rò pé àbí wọ́n ń ṣètùtù ni àbí wọ́n fẹ́ bọ̀gùn níbí láàárọ̀ yìí ni a wà fún oògùn bíbọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ṣe yìí ó bá ìlànà inú bíbélì mu bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ènìyàn tó wà níbẹ̀ ní ọjọ́ náà nígbà tí ọba àwọn ọba tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù àwọn náà mọ̀túmọ̀ nǹkan tá ń ṣe yẹn ọ̀pọ̀ nínú wọn rò wípé ọba tó dé yìí ó wá láti wá gba àwọn lábẹ́ ìjọba Róòmù ni wọn mọ̀ wípé ọ̀tọ̀ ni nǹkan tó wá fún àwọn ọmọlẹ́yìn gan wọn kò yé wọn ṣùgbọ́n nígbà tí wọ́n rí tí a ṣe ọba ògo ní ọ̀ṣọ́ tó wọ Jerúsálẹ́mù wá tí gbé ń lọ lọ́tún tí gbé ń lọ lọ́sì òsánà òsánà fọmọ Dáfídì tí wọ́n bó aṣọ lọ́rùn wọn tán tẹ́ aṣọ lẹ̀ tán tẹ́ sórí orí kẹ́tẹ́kẹ́tẹ́ náà ń wò wípé ẹ̀ẹ́n àṣé nǹkan tí Olúwa wa sọ wípé kí àsọtẹ́lẹ̀ tí wòlíì ti sọ kí ó lè bá wá sí ìmúṣẹ àṣé nǹkan tó ń sọ leléyìí lòye yẹn tó fẹ́ máa yé wọn bọ̀ díẹ̀díẹ̀díẹ̀ kí ni à ń pè ní palm sunday gan ní pàtó a rí palm sunday gẹ́gẹ́ bí ọjọ́ ọjọ́ ìsinmi tó kẹ́yìn lẹ́ǹtì ọjọ́ ìsinmi tó kẹ́yìn lẹ́ǹtì a rí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mímọ́ a rí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mímọ́ a rí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi tó kẹ́yìn lẹ́ǹtì. bákan náà a rí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi tí ó súnmọ́ àjíǹde Jésù. bákan náà a lè sọ fún wa wípé Palm Sunday a lè a lè a lè ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí triumphant entry of Jesus into Jerusalem triumphant entry of Jesus into Jerusalem gẹ́gẹ́ bí ọjọ́ tó kẹ́yìn fún ìrìn àjò Jésù nínú ayé kó tó di pé yóò kú yóò jí dìde triumphant entry tí a bá ní ká máa ṣàlàyé Palm Sunday yìí a ó rí wípé ohun tí wọ́n ti ń ṣe bíi back and over one thousand six hundred years years sẹ́yìn ni back and over one thousand six hundred years sẹ́yìn ni wọ́n ti ń ṣe náà ti ní ìsìn ọ̀pẹ yìí ló ti bẹ̀rẹ̀ so kì í ṣe nǹkan tó tó ṣàjòjì irú ọjọ́ èní báyìí ọjọ́ ìdùnnú ńlá ló máa ń jẹ́ fún èmi nígbà tèmi wà ní kékeré bá àti ẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe aṣáàmọ̀ pa ń fi à ń fi ìmọ̀ ọ̀pẹ a fi ń ṣaago sọ́rùn ọwọ́ wa aṣáàmọ̀ pé à ń fi ìmọ̀ ọ̀pẹ a fi ń ṣàgbélé bù tó bá ti di pé Sunday ti ń bọ̀ à Sunday ti ń bọ̀ là á lò mọ̀ á mọ̀ torí bọgbó kiri wá ìmọ̀ tá a fi ṣe aago sọ́rùn ọwọ́ àti sọ́rùn ni àmọ́ tán ṣe ṣùgbọ́n ní owó ṣàmàlù àwọn ènìyàn tá a bá ní ká máa ṣàlàyé ohun tí Palm Sunday tó túmọ̀ sí ọjọ́ ìṣẹ́gun ni fún àwa kìrìsìtẹ́nì bákan náà ó jẹ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ èdìdí iṣẹ́ ìgbàlá wa ìwàsáyé Jésù olópinlẹ̀ iṣẹ́ ìgbàlá ọkàn gbogbo onígbàgbọ́ ṣùgbọ́n ọjọ́ Palm Sunday yìí ló jẹ́ ọjọ́ tí èdìdí iṣẹ́ ìgbàlá wa tó bẹ̀rẹ̀ torí tí Kristi Olúwo ò bá jí tí ò bá kú tí ó bá jí kò sí ní ta fẹ́ mọ sẹlifrétì pé anígbàlà anígbàlà ó dàbí ìwé ilẹ̀ tí ènìyàn gbà ni kẹ́nikẹ́ni mọ̀ ṣe sùn ẹni tó bá ti sùn bó ṣe wù kán tó mi bí lọ́mọ tó yín ni ó dìde dúró ni o ọlọ́run ló ń sọ̀rọ̀ kì í ṣe ènìyàn o so bí ẹnikẹ́ni bá sọ pé òun ralẹ̀ tó gbàwé ilẹ̀ tí kò sí olùlọ́yà níbẹ̀ mo rò pé ó ti ralẹ̀ bẹ́yẹn so bẹ́ẹ̀ náà ni ọjọ́ èní ṣe jẹ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ èdìdí iṣẹ́ ìgbàlọ́ kan èmi àti yín ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ yìí tá a bá ní ká máa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yóò gba àkókò wa lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n a sọ díẹ̀ a rí i wípé àwọn ènìyàn bọ́ ẹ̀wù wọn wọ́n tẹ̀ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n tẹ̀ sójú ọ̀nà wọ́n mú ìmọ̀ ọ̀pẹ wọ́n fi sójú ọ̀nà eléyìí tó dúró fún wípé ẹni tí a bá ṣerú eléyìí fún nínú ayé lónìí á rí wípé tí ọba kan bá fẹ́ wọ bí ìwà kì í ṣe bí lẹ́lẹ̀ wá ṣe rí láṣẹ bí lẹ́sìn a ní láti tẹ red carpet fún àbí eléyìí tó túmọ̀ sí wípé ọba kan ọba kan ló ń wọlé bọ̀ nínú matthew twenty one tí a kà yẹn a rí níbẹ̀ pé jésù olúwa ń rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ wípé ẹ lọ ẹ lọ ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan àti ọmọ rẹ̀ ẹ tú wọn wá ẹ mú wọn wá fún mi tán bá béèrè ẹ sọ pé olúwa níbi ṣe wọn lọ mú wá ní tòótọ́ jésù olúwa gorí kẹ́tẹ́kẹ́tẹ́ fún un láti gorí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó ń sọ irú ènìyàn tí jésù jẹ́ wípé he is not an ordinary king kì í ṣe ọba lásán kì í ṣe ọba lásán is not an ordinary king tá a bá ka John eighteen thirty six ó sọ ní ibẹ̀ wípé ìjọba mi ẹ bá mi kà John eighteen thirty six a kàn sọ bíblì ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run gan ní pàtó John eighteen thirty six Jésù dáhùn wípé ìbáṣepọ̀ mm-hmm. mm-hmm. mm. so jésù sọ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ti rí mi tí mo wà lórí ẹṣin mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ròónú àwọn èèyàn tó wà ń bẹ̀ yẹn ni pé jésù ti dé ó fẹ́ wá gbà wọ́n kúrò lábẹ́ ìjọba àwọn júù ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ohun tí jésù wá tá a bá wo àkókò yẹn àkókò yẹn jẹ́ ọjọ́ yẹn gangan ọjọ́ yìí ọjọ́ márùn-ún ó kù five days tí wọ́n bẹ̀rẹ̀ àjọ ìrékọjá ni tí wọ́n máa ń ṣe nílẹ̀ ìsírẹ́lì àwa náà mọ tájọ ìrékọjá tó já sí tá a bá dẹ̀ mọ́ ẹ jẹ́ ká lọ ka exodus eleven and twelve àmọ́ tó wà níbẹ̀ àṣálẹ́ ọjọ́ tí ọlọ́run gba àwọn ọmọ ìsírẹ́lì tó ní kí wọ́n pa kán pa ọ̀dọ́ àgùntàn kán fi sí àtẹ̀rígbà lé wọn àti òpó lé wọn. sódà táńgẹ́lì apanirun bá ń kọjá kò ní lè kò ní lè kò ní lè kò ní lè pa wọ́n kò ní lè pa wọ́n. mo rẹ̀ ti jẹ́ kó yé wa rí nínú àwọn ẹ̀kọ́ tí a ti ṣe sẹ́yìn wípé kò sí nǹkan tó wà nínú New Testament tí kò sí òjìji rẹ̀ nínú Old Testament so jésù ni ọ̀dọ́ àgùntàn náà tí a pa tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ilé tó gba àwọn ọmọ ìsírẹ́lì kúrò nínú ìdèkùn wọn so nígbà tó kù ọjọ́ márùn-ún tí wọ́n ṣe àjọ̀dún ọjọ́ márùn-ún náà ni jésù wá sí jerúsálẹ́mù ó wá fún àjọ ìrékọjá ní jerúsálẹ́mù so eléyìí eléyìí ó wọnú ara wọn pẹ̀lú wípé láti ṣàfihàn pé èmi rèé gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn náà tí a pa kì í ṣe ọ̀dọ́ àgùntàn tẹ́ ẹ fẹ́ dé lọ́rùn àti tẹ́ ẹ lò láti fi ṣe àjọ ìrékọjá ọlọ́run yóò ràn wá lọ́wọ́ so bá ṣe rí jésù olúwa ọba dé ẹni tí ó gbà wá lọ́wọ́ àwọn róòmù dé ṣùgbọ́n ohun tó jẹ́ intention jésù ohun tó wà lọ́kàn rẹ̀ náà ni wípé mo ti wá bí mo dẹ̀ ṣe wá yìí mo wá láti gbà yín kúrò nínú ìgbèkùn ni láti yọ yín kúrò nínú ìgbèkùn ikú tó ń bọ̀ ní ọjọ́ iwájú ni ó wá sí ibẹ̀ yẹn àwọn tí wọ́n fẹ́ mú tá a bá ka John eleven i mean twelve tá a bá ka eleven láti eleven á rí wípé wọ́n ti ń lé Jésù gan tí wọ́n fẹ́ pa àwọn Júù àti ìjọ ènìyàn wọ́n ti ń wá lẹ́yìn tó jókòó Lásárù dìde ilé lasaru ló kọ́kọ́ dé sí tí wọ́n jọ ṣàjọyọ̀ ló kù ọjọ́ kẹfà ọjọ́ mẹ́fà lẹ́yìn ìgbà yẹn ó kúrò níbẹ̀ nígbà tó ti rí èèyàn ń òun ìgbà yẹn ní John twelve yẹn ló sọ wípé ló jáde lọ kú òǹbẹ̀ wá sí Jerusalem yìí so wọn ń kígbe ọba àwọn dé ẹni tí ó gba àwọn wọ́n ń kóòtù tó wà ní Zechariah nine nine ẹ wo nine nine.

Hmm. so àsọtẹ́lẹ̀ tán ti sọ nípa Kristi lélẹ̀ so ìgbà tó sọ pé kán lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá yẹn kò sí mistake kankan mẹ́ ó dẹ̀ sọ fáwọn ọmọ yẹn pé àsọtẹ́lẹ̀ wòlíì kí ó lè ṣẹ ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá fún mi láti gùn ẹ lọ tú wá fún mi láti gùn wọ́n ń kígbe òsánà kí ni òsánà túmọ̀ sí òsánà túmọ̀ sí oh please oh please save us. Hosanna jẹ́ èdè Greek èdè Greek ṣùgbọ́n tó ní ìpìlẹ̀ lórí gbólóhùn méjì èdè Hébérù. Hosanna túmọ̀ sí oh Lord save us kì í ṣe pé wọ́n fi ń yin Jésù nígbà sọ fún Jésù ní pé kó ṣe kí ni kó gba àwọn olùgbàlà gbà wá ohun tó túmọ̀ sí nìyẹn wọ́n dẹ̀ tún ń pe jésù níbẹ̀ yẹn ọmọ dáfídì wọ́n ń pè lọ́mọ dáfídì tá a bá wo ibi tá a kà yẹn kì í ṣe wípé dàrẹ́lì dáfídì ló bí jésù táwa náà bá mọ̀ ṣùgbọ́n a pé descendant of david ó ní jésù jẹ́ descendant ẹ̀ irú ọmọ ìran rẹ̀ ló ti wá ọlọ́run dẹ̀ ti bá dáfídì dámájẹ̀mú wípé lórí ìtẹ́ yìí o àní fẹ́ irú ọmọ rẹ kù lórí ìtẹ́ yìí ìdí nìyẹn tí jésù táwọn ènìyàn yẹn tí wọ́n fi ń pè tá fi sọ wípé jésù ọmọ dáfídì gbà wá tí ó wá yẹ ká máa ṣe ọjọ́ yìí a nílò láti ṣe kìrìsìtẹ́nì tó bá mọ oore tó bá mọ tí jésù wá ṣe a nílò láti ṣe ní àwọn ìjọ catholic ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọ̀pẹ yìí tí wọ́n bá lò bí irú èlé wọ́n ó gbà ní ọwọ́ wọn wọ́n ó kú wọ́n á incinerate ẹ̀ wọ́n á kó sínú incinerator nǹkan tó lè mú gbẹ tí wọ́n ó sun eérú rẹ̀ náà máa ń lò ní ọjọ́ ash wednesday nàtàwá bá ṣe irú ẹ̀ ọ̀tọ̀ nìkan tí wọ́n ó pè so irú ọjọ́ èní báyìí ó jẹ́ ọjọ́ triumphant entry of Jesus into Jerusalem tó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni pé ó ti ṣẹ́gun fún wa ó ti gbà wá yóò gbà wá kúrò nínú ìdèkùn ẹ̀ṣẹ̀ kúrò nínú ikú ẹlẹ́ẹ̀kejì mo rẹ̀ ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé ó jẹ́ ọjọ́ tí èdìdí iṣẹ́ ìgbàlọ́kè mi àti yín tí ó bẹ̀rẹ̀ rẹ̀ mo ló jẹ́ ọjọ́ tó kẹ́yìn lẹ́ǹtì mo ló jẹ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mímọ́ ṣé ọ̀sẹ̀ ìṣe ọ̀sẹ̀ mímọ́ ni ọ̀sẹ̀ mímọ́ ni by Friday ìsìn wọ́n ti mú Jésù Olúwa Jésù Olúwa ti ó ti kú ọjọ́ Sunday yóò jí dìde wíwá rẹ̀ sí Jerúsálẹ́mù ó tún mú ìjọba Róòmù ó rú wọn nínú sókè láti mú láti ṣe eléyìí tó bá wù wọ́n pẹ̀lú rẹ̀ so òní yẹ gẹ́gẹ́ bí ọjọ́ tí ó yẹ kí a celebrate lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ so bó ṣe rí nìyẹn tá a bá wo àwọn ìwé àwọn ìwé mẹ́rẹ̀ẹ̀rin tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí Matthew Luke Mark John a rí i pé àkáǹtì wọn ó yàtọ̀ díẹ̀díẹ̀díẹ̀ sí ara wọn ṣùgbọ́n tó ṣe pàtàkì jùlọ ni wípé ọjọ́ èní ọjọ́ tá a yẹ kí a máa celebrate ni jákèjádò gbogbo ayé bó tilẹ̀ jẹ́ páwọn ìjọ kan wọ́n ti fagilé wọn ṣe mọ́ èmi ò wá mọ tán fẹ́ máa ṣe nígbà tí wọn bá ṣe irú eléyìí lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ máa wò pé àti ọ̀rọ̀ Ọlọ́run kọ́ la ti ń gbọ́ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ni ìsìn àwọn ọ̀dọ́ wo ni ò ní jẹ́ so a sọ nípa youth and godly characters expected of God. Youth and godly characters expected of God. Ọ̀dọ́ àti ìwà bí Ọlọ́run tí Ọlọ́run ń retí. Ọ̀dọ́ àti ìwà bí Ọlọ́run tí Ọlọ́run retí. Àwa lè máa wò wípé àwọn ọ̀dọ́ náà ni ìwàásù yìí ìwàásù yìí ó wà fáwa ṣùgbọ́n mo fẹ́ bi wá léèrè lówùúrọ̀ yìí wípé ta ni wọ́n bí ní bó ṣe ga tó yìí bàbá ìgbà tí wọ́n bí yín bẹ́ẹ̀ ṣe rí náà náà ṣe bí yín lọ́jọ́ náà bàbá àtọ̀nà bẹ́ẹ̀ ṣe rí náà ṣe bí yín lọ́jọ́ náà ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́ni tí ò sọmọ ọwọ́ rí kò sẹ́ni tí ò sọmọdé rí kò sẹ́ni tí ò sọ̀dọ̀ rí kó tó di wípé à ń kílèmù pé àgbàlagbà ni mí ṣùgbọ́n mo fẹ́ bi wá léèrè láàárọ̀ yìí pé ìwà tá à ń wù ní ọmọdé tá à ń wù ní nígbà tá a dàgbà díẹ̀ sí ìgbà tá a jí ọ̀dọ́ ìgbà tá a dàgbà yìí ṣé ìwà yẹn ti kúrò nínú ìwà àti ìṣesí wa tó bá jẹ́ wípé ìwà yẹn ò tí ì kúrò níbẹ̀ a jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run tá a fẹ́ gbọ́ láàárọ̀ yìí a jẹ́ pé ó wúlò fún mi ó wúlò fẹ́yìn náà bó ti wù kọjá orí wa kó tó tí a bá wo àwọn àgbáyé commonwealth ní UNO ní United Nations ní a rí wípé wọn agree lórí éèjì kankan tí a tá a lè pè ní éèjì ọ̀dọ́ táwọn kan bá ní from eighteen ni àwọn kan ó ní from ten ni àwọn kan ó ní to from twenty nine ni so wọn agree lórí éèjì kan which means pọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ dọ́ láàárọ̀ yìí bó ṣe ní í ṣe pẹ̀lú àwọ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú àwa àgbàlagbà godly character ìwà tí ọlọ́run ń retí lọ́dọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ mo rẹ̀ ti jẹ́ kó yé wa wípé gbogbo wa náà tá a wà ń bí lọ́rọ̀ yìí ní í ṣe pẹ̀lú wa tó bá jẹ́ pé orí tó wà lọ́rùn wa ń gbà tá a wà ń kékeré orí yẹn náà ló sì wà lórí wa dìsìn tó bá jẹ́ pé ọkàn tá a lò nígbà tá a wà ní kékeré ọkàn wa náà ló sì wà ń bẹ́ẹ̀dì sìn ajẹ́pọ̀rọ̀ ọlọ́run yìí ní í ṣe pẹ̀lú wa. níbo ni ìwà búburú ènìyàn ti wá à ń sọ̀rọ̀ nípa godly character ìwà bí ọlọ́run which means pé ìwà àìwà bí ọlọ́run náà wà níbo ni eléyìí ti wá praise the lord ẹ jẹ́ kí a dìde dúró praise the lord ẹ jẹ́ kí a dìde dúró. Praise the Lord. Hallelujah. Which means wípé àìwà bí Ọlọ́run náà wà. Àìwà bí Ọlọ́run ó wà níbo kí ni ìpìlẹ̀ àìwà bí Ọlọ́run. A ó rí wípé nígbà tí Ọlọ́run dá ènìyàn tó dá ayé yìí tán Ọlọ́run kírẹ́ẹ̀tì ọgbà nígbà tó wòye ní Genesis two tí ó wo òye Genesis two five to nine ni ohun tí mò ń sọ yẹn wà tí ó wo òye wípé igi òsì ṣé ẹ ti rí ẹ bá mi kà á. praise the lord bíbélì sọ wípé àti olúkúlùkù igi ìgbẹ́ kí ó tó wà ní ilẹ̀ àti olúkúlùkù ewébẹ̀ ìgbẹ́ kí wọ́n tó wù olúwa ọlọ́run kò ṣe kíni kò sáà tí ìrọ̀jò sí ilẹ̀ ọlọ́run dá gbogbo ayé tán ẹ mọ́ fẹ̀yìntì o bàbá ọlọ́run dá gbogbo ayé tán nígbà tó dá tán kò sí ewébẹ̀ kò sí igi ọlọ́run wò pé ọ̀nà wo mo fẹ́ gbàjẹ́ kélé yìí wà ọlọ́run wá kírìẹ́tì ọgbà kan ó fi kò tí ì dá ènìyàn ṣùgbọ́n nínú ọgbà yẹn ló ti dá ènìyàn ẹsẹ̀ ń dún ẹ̀ àbí ó sì fi ènìyàn ó fi síbẹ̀ ó fi ènìyàn ó fi síbẹ̀ ayé wà ọgbà wà ṣùgbọ́n ó dá àwọn ènìyàn ó fi wọ́n sínú ọgbà yẹn kí lèrè ìdí tó ṣe fi wọ́n síbẹ̀ kí wọ́n lè máa gbègbè sí ayé tó wù tó wu ọlọ́run tìka lára rẹ̀ kí wọ́n lè máa gbé separated life lọ́lọ́run ṣe kó wọn sínú ọgbà tó dá yẹn ṣùgbọ́n nígbà tí ènìyàn gba ìṣojú ọlá tí ọkàn ènìyàn yí padà tán ọlọ́run wò wípé àwọn ènìyàn wọn lè gbègbè sí ayé tó wù mí bí ó dá wọn padà sí public láti lọ máa gbé public life public life ìgbà yẹn títí di àkókò yìí òun ni gbogbo ènìyàn ń gbé òun làwọn ọ̀dọ́ wa ń gbé public life ìgbé ayé táwọn tó wà níta tí wọ́n ń gbé tá a bá dé Genesis six a rí níbẹ̀ wípé ẹ ẹ bá mi ka ẹsẹ̀ kan tàbí ẹ bá mi ka one and two Genesis six. ó ó ti dà ó ti dà bẹ́yìn ọmọ ọlọ́run rí kíni ó rí àwọn ọmọbìnrin ènìyàn ọmọ ọlọ́run àti ọmọbìnrin ènìyàn àwọn wo lọmọ ọlọ́run àwọn wo ni ọmọbìnrin ènìyàn àwọn ọmọ ọlọ́run làwọn tí ọlọ́run ti dá àwọn ní ìran ṣéètì ìran séèjì àwọn tọ́lọ́run ti dá tó dá fún ara rẹ̀ ní ìran yẹn àwọn tó dá fún ara rẹ̀ tó fi sáàyè ọ̀tọ̀ ṣùgbọ́n nígbà tí ọkàn wọn wà polluted wọ́n kúrò nínú ibẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọmọbìnrin ènìyàn ta ni ọmọbìnrin ènìyàn àwọn ìran òmìrán ìran anaki fallen angels tí wọ́n lé tí ọlọ́run lé láti ọ̀run pẹ̀lú èṣù wá sínú ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn ènìyàn ṣàṣepọ̀ ọmọ ọlọ́run náà wá darapọ̀ mọ́ ọmọbìnrin ènìyàn ẹ̀jẹ̀ ẹni mímọ́ ó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ tó ti wà polluted so we have diluted blood so nínú ara yín gbogbo wa báyìí àwọ̀ ọ̀dọ́ yìí diluted blood ló wà nínú ara wa bọ́yẹ àbí bọ́yẹ àbí diluted blood ẹ̀jẹ̀ tó ti tó pòpọ̀ mọ́ra wọn ẹ jẹ́ ẹ̀jẹ̀ tí ó pòpọ̀ mọ́ra wọn tó wà nínú ẹ̀jẹ̀ wa òun ló jẹ́ kí ayé máa burú láti ìgbà yẹn lọ títí di àkókò tá a wà nínú rẹ̀ yìí torí wípé ọmọ ọlọ́run dàpọ̀ mọ́ ọmọ ènìyàn ọmọ ọlọ́run fẹ́ ọmọ ènìyàn ìran òmìrán hulk h-h-u-l-k àwọn ìran tán wà ní ìgbà yẹn nìyẹn so láti ìgbà yẹn wá títí di àkókò yìí òun ni ìwà búburú ti ń dilẹ̀ tí ó dẹ̀ dínkù títí di àkókò yìí mọ́ ìwà búburú bẹ̀rẹ̀ sí ní dilẹ̀ àwọn èèyàn wọ́n lòdì wọ́n ṣe lòdì sí Ọlọ́run wọ́n ń ṣe léyìí tó wù wọ́n wọ́n ń wùwà ta ni ó ẹ̀yin náà wọlé ayé lónìí ẹ lọ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹsẹ̀ ìkẹrin yẹn sọ wípé àwọn òmìrán wà ní ayé ní ọjọ́ wọ̀nnì àti lẹ́yìn èyí nì pẹ̀lú nígbà tí àwọn ọmọ ọlọ́run wọlé tọ àwọn ọmọbìnrin ènìyàn lọ tí wọ́n sì bí ọmọ fún wọn àwọn náà ni ó di akọni tí ó wà nígbà nì àwọn ọkùnrin olókìkí ọlọ́run sì rí wípé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé àti pé gbogbo irú ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́ nígbà tí ọmọ ènìyàn àti ọmọ ọlọ́run tí ò tí ì sí ìbáṣepọ̀ láàrin wọn wọ́n ń dé níbi tọ́lọ́run fi wọ́n sí wọ́n wà láàyè tí wọ́n wà ṣùgbọ́n nígbà tí ẹ̀jẹ̀ wọn ti dàpọ̀ mọ́ra wọn bíbélì sọ wípé ìwà búburú ènìyàn ó ń pọ̀ sí i lójoojúmọ́ ẹ dákun láti ìgbà yẹn títí di àkókò yìí ṣé wà búburú só ń dínkù sí ni àbò ń pọ̀ sí i ó ń peléke sí i ṣùgbọ́n bó ṣe ń peléke sí yẹn ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ wa náà ń contribute sí eighty percent ìwà búburú tó wà nú ayé lónìí. àwọn náà ń contribute sí ìwà búburú tó wà nú ayé lónìí eighty percent ẹ̀ látọwọ́ ọ̀dọ́ ló ti ń wá torí wípé ẹ̀jẹ̀ tó ṣẹ̀wọ̀n diluted blood ni ẹ̀jẹ̀ ọmọ ọlọ́run àti ẹ̀jẹ̀ ọmọ ènìyàn. ibí yìí ni ìgbàlà láti nílò ìgbàlà gẹ́gẹ́ bí ọ̀dọ́ ibí yìí ni Jésù ti wọlé wá tí ó fi sọ wípé a ti rà wá ní iye kan àní ẹ parí ẹ <laughs> ẹ̀jẹ̀ Kristi àní ẹ̀jẹ̀ Kristi so àwa tá a ti rà ní iye kan tí í ṣe ẹ̀jẹ̀ Kristi yìí kò yẹ kí diluted blood yẹn ẹ̀jẹ̀ tá a ti pò papọ̀ yẹn kò yẹ kó tún wà nínú ẹ̀jẹ̀ wa mọ́ tó lè máa mú wa hùwà bí àwọn tó wà lóde bí àwọn ọ̀dọ́ yòókù tó wà nú ayé bí wọ́n ti ń ṣe tá a bá wá ń ṣe bẹ́ẹ̀ a jẹ́ wípé àti ìdẹni ìràpadà ìsinmi ọ̀pẹ tá à ń ṣe lónìí a jẹ́ pàwọ̀ sí lára àwọn tí èdìdí ọjọ́ èní tó tó ṣe èdìdí fún iṣẹ́ ìgbàlọ́kàn wa nìyẹn. a jẹ́ pé dìdí ọjọ́ èní Jésù kan wọ kẹ́tẹ́kẹ́tẹ́ wá sí Jerúsálẹ́mù lásán ni a jẹ́ wípé kò ní ipa kankan nínú ayé èmi àti yín nìyẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ so ọlọ́run ń retí ìwà tí ó dára ìwà tí ó tọ́ láti ọ̀dọ̀ wa ìwà tí ó dára ìwà tí ó tọ́ ohun tọ́lọ́run ń retí látọ̀dọ̀ wa nìyẹn first timothy four twelve first timothy four twelve má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ewé rẹ. ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fáwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ nínú ìwà wíwù nínú ìfẹ́ nínú ẹ̀mí nínú ìgbàgbọ́ nínú ìwà mímọ́ tàtí sọ wípé títí èmi ò fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni. so ọ̀rọ̀ tó wá ń jáde fún wa lónìí tí a bá máa rìnrìn àjò ayé yìí tá a bá máa padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa tó fi wá fáwọn òbí wa tá a bá máa padà sọ́dọ̀ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bí àwa náà ti wà gẹ́gẹ́ bí ọlọ́run ti dá wa sórílẹ̀ èèpẹ̀ bíbélì sọ pé má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ìgbà èwe rẹ tí wọ́n bá ń tọ́ka sí ìgbà èwe rẹ tán sọ wípé ànígbà wà léwe bó ṣe wà yẹn ó lè ti torí ọkùnrin kúò lápáta yìí kó rìn lọ ọmọ kọ́lá wọ́n ti gan ìgbà ìwé wa nìyẹn. ohun tẹ́nìkan ní bá lè mọ rìváàsì tó lè mọ sọ̀rọ̀ nípa rẹ̀ pé à nígbà tó wà léwe bí ṣe máa ṣe rèé ẹnu ọ̀ka aláìgbọràn ọmọ ni gbogbo orú àwọn ìwà báyìí tí wọ́n lè mọ make reference sí. Si tó bá dọjọ́ ọ̀la òun bíbélì sọ fún wa níbi pé ká má sì jẹ́ kẹ́nikẹ́ni gan ìgbé ìwé wa ká mú gbogbo ìwà ìkúrò praise the lord mo mọ̀ pé tó bá yẹ fẹ́ jó ni mo mọ̀ pé half of the church ò máa sùn tá a bá dájọ́ lẹ́ǹsìn àní sùn tá a bá kàdúrà lé lẹ́ǹsìn pé olúwa mọ́jọ́ ta ọ̀rẹ́yìn mi mo mọ̀ wípé a gbàdúrà àbí ta ló fẹ́ kọ́ta rẹ̀ ọ̀rẹ́yìn rẹ̀ gbogbo ìjọ ló ń ṣe àìsàn kí ọ̀rọ̀ Ọlọ́run máa lọ every church ni o káwọn èèyàn sùn ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀rọ̀ àdúrà mo sọ fún wa lọ́jọ́ Thursday mo ní so many times láàmú disturb Ọlọ́run àbí mi ò sọ láàmú fàdúrà wa disturb Ọlọ́run nígbà tó ń dẹ́fẹ̀ẹ́ bá wa sọ̀rọ̀ àwọn òṣetán láti gbọ́rọ̀ tiẹ̀ ṣùgbọ́n a lè fàdúrà wa máa yọ lẹ́nu ọmọ tí ọmọ ti rìkwẹ́sì lọ ní gbogbo ìgbà tí ó sì fẹ́ gbọ́ràn sóbì rẹ̀ mo rò pé ọmọ yẹn òbí rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀ yóò wu òbí rẹ̀ ìgbésí ayé wa bá a ṣe ń gbé nìyẹn a fẹ́ láti máa fàdúrà yọ ọlọ́run lẹ́nu ṣùgbọ́n a fẹ́ láti gbọ́rọ̀ ọlọ́run ta ni ìwà rẹ̀ dára nù gbogbo wa ń bí including èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ta ni ìwà rẹ̀ ti pé nínú gbogbo wa tá a wà ń bí ta ni wọ́n lè kan ìgbé ìwé rẹ̀ nínú gbogbo wa tá a wà ń bí tí wọ́n ní sọ pé hàn bá ṣe rí yẹn tẹ́ ẹ̀ rí wọn yẹn tẹ́ ẹ bá mọ̀tà tí wọ́n wà ní kúwo lẹ lọ́nà ẹ̀ǹsì ìgbà kan wà lẹ́ǹsì a ni wọ́n wọ́n gúdù bàjẹ́ wọ́n ti ń gan ìgbà ìwé ènìyàn nìyẹn ṣùgbọ́n bíbélì ń sọ fún wa láàárọ̀ yìí pé ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó gan ìgbà ìwé rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ wà ń bí bó tiẹ̀ jẹ́ pé half of them tí wọ́n mọ̀ páwọn ti ń dọ̀dọ̀ eré náà ń ṣe look at them come here. máa bọ̀ stand up my friend praise the Lord. so bó ṣe rí nìyẹn a gbọ́dọ̀ méṣù ọ̀pá tọ́jú ìwà wa èwo lẹ̀ ń bá sọ̀rọ̀ nú àwọn méjèèjì tán máa ń gbọ́ràn hundred percent ẹ̀yin òbí wọn tẹ́ ẹ wà ń bí mọ́mí Samuel lọ kú abọ́ fọ abọ́ mọ́mí lọ kíchìn lọ gélá gbogbo ẹ̀ ni ó ṣe fún yín láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n bá wá ń sọ nígbà tó bá dẹ̀yìn ọ̀la wípé bí ṣe máa ṣe ń kékeré nù kè gbọ́ràn wọ́n ti ń ọ lọ bá wọn jà tó o bá délé lọ bá wọn jà tó bá ti bá yín jẹ sọ fún mi yóò gbààwẹ̀ dáadáa bó ṣe rí nìyẹn sóhun tí bíbélì sọ fún wa nìyẹn lẹ́lẹ́ẹ̀kejì ó sọ wípé ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tó gbàgbọ́ ìwà àpẹẹrẹ rere ló yẹ kọ́dọ̀ máa wù tẹ́nì kó sọ wípé ah mo fẹ́ kọ́ ọmọ mi ó dàbọ̀ ọmọ yìí ṣe rí ẹ mọ̀ wípé bá a ṣe wà yìí gẹ́gẹ́ bí ọ̀dọ́ kìrìsìtẹ́nì gbogbo ayé ló ń wò wá àwọn ọ̀kan mọ́ ni èmi ti wà ní ibì kan tí bàbá ti ń bọ́ ọmọ rẹ̀ wípé ṣé ìwọ òrọ́mọ ìyá alágbájá ni tí wọ́n kàn sáyà létí lápá ọmọ which means fọmọ tá ń sọ yẹn ó ṣe kí ni ó fi àpẹẹrẹ ìgbàgbọ́ ìwà rere ó fi hàn kìí sọmọ tí ìyá rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ tí ó mọ jájú mọ́bí ẹ̀ kìí sọmọ tí bàbá rẹ̀ ọmọ bá sọ̀rọ̀ tí ó mọ ní tiyín lẹ̀ ń sọ yẹn fífi àpẹẹrẹ rere ìgbàgbọ́ nínú iṣẹ́ ìsìn yín ẹ gbọ́dọ̀ fi àpẹẹrẹ rere ìgbàgbọ́ lélẹ̀ ẹlẹ́wàánú ẹgbẹ́ akọrin nígbà kan bá bẹ̀rẹ̀ practice in five tí wọ́n ń bọ̀ wá five thirty mo rò pé o ti fàpẹẹrẹ rere ìgbàgbọ́ lélẹ̀ bẹ́yẹn nínú ìṣe wa àti ìhùwàsí wa níbikíbi tí a lè wà a gbọ́dọ̀ mọ make sure wípé à ń fi àpẹẹrẹ rere ìgbàgbọ́ hàn táwọn èèyàn ó fi sọ wípé kìrìsìtẹ́nì lélẹ́yìí ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ wípé ṣe bí kìrìsìtẹ́nì lẹ́dẹ̀ péra yín sista ṣeun àbí kí lórúkọ yín mà tá a bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ ti disappoint ọlọ́run nìyẹn ẹ ti dọ́lọ́run kulẹ̀ nìyẹn a rò pé kìrìsìtẹ́nì nìyín ni. Yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń pa gèlè mọ́tì kiri yẹn àwa tiẹ̀ rò pé kírísítẹ́nì níyìn ni àsẹ́yìn náà tiẹ̀ yàtọ̀ sí wa àfi àpẹẹrẹ rere ìgbàgbọ́ lélẹ̀ nìyẹn o ìwà wa gbọ́dọ̀ máa wọ́ àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ máa lé àwọn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run praise the Lord so ohun tó ń sọ fún wa nìyẹn ó ní nínú ọ̀rọ̀ nínú. No, ìwà wíwù nínú ọ̀rọ̀ ẹnu wa wọ́n gbọ́dọ̀ dá wa mọ̀ ṣẹ́ẹ̀bínú pé mo ṣe báyìí sí lórí ó tún ti ń bélé ìṣeré ni. nínú kíni nínú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lónìí wọ́n gùdù nínú ọ̀rọ̀ ṣàkálá bàbá wa ń bá wọn wọ́n mú bọ́ọ̀lù àwọn kan tó ń gbá bọ́ọ̀lù bíi láìpẹ́ yìí bí wọ́n ṣe mú tí wọ́n tán gbá bọ́ọ̀lù yẹn wọlé tí bàbá mú wọlé lọ́mọ kan bẹ̀rẹ̀ sí ní sọ lórí fíìdì ńbẹ̀ yẹn wípé à ó dẹ̀ sáré lọ gbé bọ́ọ̀ yẹn tó o bá lọ sáré lọ gbé bọ́ọ̀ yẹn ṣé wọ́n fẹ́ wọ́n fẹ́ fọ́ etí ẹ̀ wọ́n fẹ́ tí ẹ̀ dànù ni ẹni tá a ti mọ̀wé ẹ̀ látànà mo wò pé ọmọ eléyìí àgbàlagbà ló ń bá wí mọ́ọ̀sọ̀ ìránṣẹ́ ọlọ́run ẹni tá a ti mọ̀wé ẹ̀ lánàá èèyàn ò lè ṣẹ́ ṣé ṣé wọ́n wà fọ́ etí ẹ̀kọ́ nìyẹn irú ọmọ yẹn ẹ lọ mú òṣùwọ̀n tẹ́ ẹ fi wọn gàárì ẹ mú lọ lé wọn ká ẹ lọ fi wọn ìwà rẹ̀ sọ̀rọ̀ sí rẹ̀ pẹ̀lú àwọn òbí ẹ̀ nù lé ẹ ti mọ̀ pọ́ ọmọ kan tó ní láárí ni àbí èso ọmọ tó ní láárí ọmọ kan tó ní láárí ni nígbà bá délé wọn so agbọ́dọ̀ kíyèsí ọ̀rọ̀ ẹnu wa àwọn ọ̀dọ́ òde òní wọ́n bàjẹ́ púpọ̀ nínú ọ̀rọ̀ ẹnu sísọ yàtọ̀ sí àwọn òbí wọn tọ́jọ́ ń fìdí gbòdì nílé o ẹ lọ bá wọn nígboro ẹ bá wọn nù mọ́tò ẹ rí bí wọn ò ṣe máa bá àgbàlagbà sọ̀rọ̀ wọn lè wà ní àwùjọ kí wọ́n jókòó kó mọ̀ sí àga mọ́ kí àgbàlagbà dẹ̀ wọlé láti fẹ́ jókòó kí wọ́n dìde fúnrú àgbàlagbà bẹ́ẹ̀ lẹ́yìn kí bàbá ọ̀nà rò èmi náà sanwó nú mọ́tò yìí ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́kọ̀ọ́ dáadáa tí mo àsìn rí lẹ́kọ̀ọ́ dáadáa àgbàlagbà ó wọlé nínú móòlù ẹ̀ yóò rọ̀ mọ́ kínní ibi tí kínní bá ti ń ṣe báyìí ọmọdé kan ó sì wà lórí àga kò ní lè dìde pé dáàdi ẹ̀jọ̀ ẹ wá jókòó síbi ìwọ lókun àti gbá kínní mú nínú mọ́tò bí mọ́tò bá fi ìbáyìí apá àti ẹ̀ ò lè rún sí kò eegun ọwọ́ rẹ ò lè rún sínú. ṣùgbọ́n lónìí àwọn ọ̀dọ́ a ti bàjẹ́ nínú ọ̀rọ̀ sísọ nínú ìwà wíwù ṣùgbọ́n bíbélì ń retí wípé nínú ọ̀rọ̀ wa ká jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó dára ẹ pẹ̀lẹ́ praise the lord ká jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa kí ó dára nínú ìwà wíwù kí ìwà wa kó dára. ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀dọ́ lónìí ló jẹ́ ìwà téèyàn ń wò téèyàn ń sin tọ́ sí. Si tá a bá bi àwọn màmá wa léèrè nísìnyí bàbá tá a bá bi wọ́n léèrè pé ẹ máa sọ sítórì ìdèwé yín fún wa á rí wípé àwọn ọmọ tí wọ́n bí láyé ìgbà yẹn lọ́hùn wọ́n bẹ́tà wa tìsìn ní seventy percent òun náà fi máa ń sọ pé àwọn ọmọ kan ọmọ àtijọ́ ni wọ́n tó ọmọ kan bá wùwà wọn ni ah, ọmọ àtijọ́ ni ó wùwà bí àwọn ọmọ àtijọ́ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn yúùtù òde òní àwọn ọmọ índómì ni wọ́n àwọn ọmọ go and carry your basket or let me carry your basket to the school be going in front of me máa lọ wájú mi jẹ́ ń bọ́ gbé basket rẹ làwọn ọmọ sí i jẹ́ ìbínú mi ò sọ̀rọ̀ sí wa o ní tí mo rí ni mò ń sọ o ọlọ́run kó ràn wá lọ́wọ́ hmm? godly youth and godly characters ìwà bí ọlọ́run ó sọ níbẹ̀ yẹn ó ní nínú ìfẹ́ ṣé ìfẹ́ hàn láàrin wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ ṣáà ń fi ìfẹ́ hàn ṣáà ń fi ìfẹ́ hàn Demilade àti Samuel àga ẹyọ kan tó kù nìyí Samuel ọkọ jókòó síbẹ̀ Demilade dé ẹ dákun ságà ìṣe kò gbàdí èèyàn méjì bí ọba fẹ́ jókòó ẹni ilé tì dànù lọ́dún yá dúró ni dúró ni kò sífẹ̀ẹ́. ní àwọn ìjọ ìgbani gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún wa ìfẹ́ wà láàrin àwọn ọ̀dọ́ ẹ lè lọ sílé ẹnìkan láàrin ara yín kẹsẹ̀ máa ronú lórí oúnjẹ tó gbé sórí tébù pé ah, ẹ̀mí mímọ́ ṣe ń jóúnjẹ ẹ̀mí mímọ́ ṣe ní sí jẹ́ ń bí lónìí báyìí ọkàn wọn ṣe kí ni ó pléèsì ara wọn ẹ wà àwọn ọ̀dọ́ nínú ìjọ lónìí sìn tí sísítà ìbá lọ lé e bóyá sísítà tán fẹ̀yìntì yẹn wọ́n ṣe mọ̀ wípé à ah, bó wà ní báyìí ṣé bí ṣe ń lè jẹun báyìí ebi sì ń pa wọ́n ṣùgbọ́n oúnjẹ tó wà níwájú wọn inú wọn kò kò kò clear sí i kò sí ìfẹ́ kankan ìfẹ́ ọlọ́run kò sí nínú wọn ká mọ̀ wá sọ ìfẹ́ ènìyàn sí ènìyàn ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ó ìṣẹ́jú bíi mélòó kan. so nínú ìfẹ́ nínú ẹ̀mí ọlọ́run ń retí jésù ń retí lọ́wọ́ wa wípé nínú ẹ̀mí ká gbóná fún ọlọ́run ká gbóná fún ọlọ́run mélòó nínú àwọn ọ̀dọ́ lónìí ló gbóná fún ọlọ́run ṣùgbọ́n wọ́n gbóná láti lo fóònù wọn láti fi wọ́ owó olówó owó tí wọ́n ṣiṣẹ́ fún láti fi wọ̀ sí àkáǹtì tara wọn. wọ́n gbóná nínú àgbèrè ṣíṣe wọ́n á máa sọ fún yín wípé àwọn níìdì láti káàtì fọ́ọ̀n ìbálòpọ̀ ọkùnrin sí obìnrin fọ́ọ̀n ni wọ́n ń jayé orí tiwọn ni wọ́n ń jayé orí tiwọn ni dádì wa máa ń sọ ìtàn fún mi dáadáa èmi náà sì rí tíntín níbẹ̀ lágbàlá àtúrágbà èmi ò mọ àwọn tí mò ń sọ fún níbẹ̀ last week ń bí tí mo sọ wípé ní ìgbà yẹn mo ní wípé mo máa ń wo àwọn sisters yẹn wọ́n jù wá lọ dáadáa o nígbà yẹn pé bí ìpàdé òwúrọ̀ bá wá ẹ rí wọn bẹ̀ bí tìrọ̀lẹ́ dé ẹ rí wọn bẹ̀ bí sòòrù dé ẹ rí wọn bẹ̀ gbogbo dìpátímẹ́ǹtì tó wà nínú ìjọ ọ̀dọ́ ló ọkùpáì kì í ṣe àwọn àgbàlagbà ẹ̀yin náà wò nísìnyẹn lọ sáwọn ìjọ kiri ẹ rí wípé láàrin àwọn akọrin àwọn ìyá sẹ́wùntì lẹ́ẹ̀mọ́ bá mẹ́tì wọ́n mọ̀ kí máyì. níbi tí ìgbéraga yẹn dìídì wo àwọn ọ̀dọ́ lẹ́wùdè wọ́n wà bá wọn create youth choir torí pé wọ́n fẹ́ báwọn ìyá kọrin orin àwọn arúgbó làwọn ìyá wọn mọ̀ kọ mi ò mi ò fagilé kan ní youth choir church o ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá dẹ̀ ti lè fààyè gbà wọ́n káwọn náà wà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ tẹ́ ẹ̀ bá ti fààyè wọ́n ó yà á máa dúró jókòó sáàrin ìjọ tí wọ́n bá ti wá wọ sùkúù tán báyìí wọn ò ní sí dìpátímẹ́ǹtì kankan mọ́. sísá lágbájá gbọ́pẹ́ ẹ̀wà nílé kí ló dé tẹ́ ẹ̀wà wá sí church á ní à èmi ń lọ láìpẹ́ ẹ̀ tún rí láàrin ọ̀sẹ̀ tó ń rìn láàrin àdúgbò nínú kíni nínú ẹ̀mí a ní láti dóná fún ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀dọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ìjì ayé ò tí ì dé o kò tí ì máa fẹ́ o according to the book of Matthew twenty four kò tí ì sí ìgbà ewu kò tí ì sí ìgbà ìsọdahoro díẹ̀díẹ̀ díẹ̀ rẹ̀ òjijì rẹ̀ là ń rí o nígbà tó bá wá dé tán sáà lè dúró nígbà tá a bá dóná nínú ẹ̀mí so àwọn ọ̀wà tọ́lọ́run retí lọ́wọ́ wa nìyẹn o ká dẹ̀ ṣe àtúnṣe sí i ó ní nínú ìwà mímọ́ nínú ìwà mímọ́ so ọlọ́run retí ìwà mímọ́ ní ọwọ́ wa tá a bá dẹ̀ wọlé ayé lónìí a fẹ́ lè sọ pé ìwà mímọ́ wà ń bí ó wà ń bí tá a bá ń wá ìwà tó burúkú jáì ẹ wá sínú chọ́ọ̀chì ẹ rí àwọn ọ̀dọ́ nínú ìwà tó burú bí wọn àbá ṣe láṣẹ hàn ẹ gbìyànjú láti tọpasẹ̀ wọn lọ lé wọn kẹ́ ẹ lọ wo ohun tán ń ṣe ọmọ kan ń ṣe yahoo ọmọ ọmọ pásítọ̀ ọmọ olùdásílẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò bẹ̀ mọ̀ wọ́n dẹ̀ jọ ń sun lé ni èmi àtọmọ yẹn jọ gbé fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan ní ibi tí mo wà church tí mo wà tẹ́lẹ̀ wọ́n fóònù náà ní rúùmù kan nínú ilé tí wọ́n fún mi. Rontich ní school tí ministry yẹn ni èmi ni mo mọ̀ pé ọmọ yìí ń ṣe yahoo mo wá pè lọ́jọ́ yẹn pé ah, ó ń ṣe yahoo o ó ọkọ fẹ́ máa hide mo ní kíni èmi gan tí mo dúró wájú ẹ̀ yìí tí mo dúró wájú ẹ̀ yìí kò sí tó fẹ́ sọ fún mi ń pa fóònù èmi ó nígbà mo rí pé èmi tí mo rí pé mo ti fẹ́ máa wọ́ lọ ìṣúbí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí mi lẹ́sìn òtí fẹ́ máa mi lọ ni mo fara mi para lọ́lọ́run ràn mí lọ́wọ́ láti fara mi sẹ́ òun ṣe yahoo mọ̀ pé mi kan dé school ó lo language kan ó lo language kan fún mi lọ́jọ́ ẹ̀mí ò rántí mọ́ ó lo language kan pé ọ̀rẹ́ yẹn ń boast lórí ọ̀rẹ́ tó yahoo nìyẹn bàbá ò dẹ̀ mọ̀ ìyá ò dẹ̀ mọ̀ ní ṣé dáàdi mọ̀ mọ́ mi mọ́ ní à wọ́n lè mọ̀ o à wọ́n lè mọ̀ o ọmọ olùdásílẹ̀ so gbogbo ohun tó kún ayé lónìí ọlọ́run ń retí ìwà mímọ́ láti ọwọ́ èmi àti yín ẹ jẹ́ ká wo Philippian four eight nine eight to nine Philippian four eight to nine ṣàtìrì ní àkótán. ohunkóhun ẹ̀dúró ohunkóhun tí ń ṣe kíni tí ń ṣe òótọ́ ọlọ́run retí rẹ̀ ó yá ohunkóhun tí ń ṣe ọ̀wọ̀ tí wọn náà mọ̀ pé ọ̀wọ̀ ni tí wọ́n rí ọba yìí tí wọ́n ní kìrìsẹ́nì lélẹ́yìí eléyìí kì í ṣe álọ́ọ̀tì kì í ṣe àwọn tó máa ń dúró ní mọ́kànlá lálẹ́ ẹ ti mọ̀ wọ́n tó máa ń dúró lọ́nà Ṣàngó ui lálẹ́ àwọn ọmọ oníwẹ̀ ìrọ̀lẹ́ ohun tó ti ń ṣe ọ̀wọ̀ tí wọ́n ò rí ọ ìrètí rí ni sí nìṣe ni lọ́jọ́ tí wọ́n ò sọ wípé yẹ́ẹ̀ sí lórúkọ ẹ̀ àti tí wọ́n ò ní kírísítẹ́nì lélẹ̀ láì sí ìdàrúkọ rẹ̀. o ní ìdí àti sọ pé ṣe sábà ti rí ẹgbẹ́ wá tẹ̀sán this is kristana this is from christian. ṣùgbọ́n táwọn ọmọ rí ọ náà kankan láì sí ìsúnmọ́ ó nínú kélé ìmọ̀ ẹ̀dẹ́gbẹ̀rún láti ṣáájú àbí ẹ̀kún ṣe tán ohun tí ń ṣe ọ̀wọ̀ aṣọ tí wọ́n dára rẹ tí wọ́n gbọ́lá fún ọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu tí wọ́n sọ pé ọmọ yìí ní ọ̀rọ̀ àgbà lẹ́nu tí ìsọ̀rọ̀ ọmọdé tí ìṣe ọ̀rọ̀ ọmọdé ó yá mo ti fẹ́ parí o ó yá ma. ohunkóhun tí ń ṣe títọ́ ohun tó tọ́ ó yá. ohunkóhun tí ń ṣe mímọ́ ohunkóhun tí ń ṣe fífẹ́. ohunkóhun tó ní ìròyìn rere ní tí ọlọ́run retí lọ́wọ́ wa nìyẹn o tó ní ìròyìn rere tí ì ṣe ìròyìn búburú ìròyìn ìbànújẹ́ ìròyìn ìbànújẹ́ kan ṣẹlẹ̀ lánàá ní ìsìn mò ń bọ̀ máa ó ṣẹlẹ̀ ní àná ìsìn ẹ máa mọ wúmà yẹn tó kọ eku èmé kinní kankan ọkọ ẹ ti lù ó òkè mò ń rí kọ tó jẹ́ bẹ̀rẹ̀ ní. ó ti pa ó ti pàyàwó ẹ̀ ohun tí ń ṣe kí ni bíbélì yìí sọ mẹ́yìn ẹ ti parí. tó ní ìròyìn rere ṣé ròyìn rere nìyẹn mà ọkọ lùyàwó pa ṣé ròyìn rere nìyẹn màmá ẹ dá mi lóhùn bàbá ẹ̀sìn bímọ ni. ṣé ròyìn rere nìyẹn ṣùgbọ́n tó ń fúnni ní ìròyìn rere ó yá o. bí ìwà títọ́ kan bá wà bí ìyìn kan bá sì wà ẹ máa gba nǹkan wọ̀nyí lò. èmi náà ti bá yín sọ lọ́sàn-án yìí o tí ìwà títọ́ kan bá wà tí ìyìn títọ́ kan bá wà ẹ máa gbàrò gbogbo tí mo ti bá yín sọ látẹ̀ẹ̀kan yẹn ẹ délé ẹ lọ gbàrò ẹ process ẹ̀ ẹ sì rí i pé result tí ó mú jáde fún yín result tó dára ni kí olúwa kí ó ràn mí lọ́wọ́.